وأشهد أن محمدا عبده ورسوله أيها الناس اتقوا الله تعالى واعلموا أن الدعاء أعظم أنواع العبادة قال ربنا جل وعلا وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي فيدخلون جهنم داخلين وقد أمر الله سبحانه وتعالى بدعائه في آيات كثيرة ووعد بالإجابة وأثنى على أنبيائه ورسله فقال ربنا إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين وأخبر سبحانه أنه قريب يجيب دعوة الداعي إذا دعاه فقال سبحانه قال سبحانه لنبيه صلى الله عليه وسلم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني وأمر سبحانه بدعائه والتجرع لا سيما عند الشدائد والقربى وأخبر سبحانه أنه لا يجيب المضطر لا يجيب المضطر ولا يكشف الضر إلا هو فقال أمن يجيب المضطر إلى دعاه ويغفر السوء وذم الذين يقولون عن دعائه عند نزول المصائب وحدوث الحدوث البأساء والضراء فقال وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون وقال تعالى أيضا ولقد أرسلنا إلى أمم من قبل فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا تضرعوا ولكن قصد قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون وهذا برحمته وكرمه سبحانه فهو مع بناه عن يأمرهم بدعائه لأنهم هم المحتاجون إليه قال تعالى يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد وقال تعالى أيضا والله الغني وأنتم الفقراء وفي الحديث القدسي يا عبادي كلكم ضار إلا من هديته قد فازدادوني بكم يا عبادي كلكم جار إلا من أطعمته تطعنوني أطعمكم يا عبادي كلكم عار إلا من كفرته فاصدقوني أقفكم يا عبادي إنهم تخبرون بالليل والنهار وأنا أقبل الذنوب جميعا فاستغفروني فاستغفروني أغفر لهم فاتقوا الله واعلموا أن الاستجابة الدعاء شروطا لا بد من توافرها وقد وعد الله سبحانه أن مستجيبا لمن دعاه والله لا يخلف وعده والله لا يخلف وعده ولكن تكون مرانا القبول من قبل العباد فاتقوا الله يصلي لي أصل الله لأعوالي وأهوالكم أيها المسلمون fún ọlọ́ọ̀bá ẹlẹ́dàá wa bàbá tó pàṣẹ pé ká máa bẹ́ ká máa bẹ́ òun tó ti ṣe àdéhùn kan wọn máa jẹ́fẹ̀ ọba ọ̀kan tuntun bí òjòrò ní ọba tó lérí ìyà fún gbogbo òkè tó ṣàdéhùn sí gbogbo ìbẹ̀rù ọlọ́ọ̀ ọlọ́run dákun náà ti wá lọ́rọ̀ kan líle tíwálẹ̀ tó máa páyà wọ ọlọ́run táàgbìlè tara páyà rẹ̀ ríkẹ́ ẹ̀yẹ ọlọ́run bá wà mo jẹ́ ríká náà Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́run bá rántí wa ní ẹ̀rọ ọlọ́run bá wa náà sì ní bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àtàwọn tí wọ́n sallallahu alaihi wasallam àwọn sàhábà àtàwọn tí wọ́n tẹ̀lé tí alùpùpù ọlọ́run bá yóò fi dé tọ́lọ́run sọ ẹni kan náà tí ó mọ̀ tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ẹ̀yin ọmọ ìyá ìrẹ́bù Islam ilé ká bẹ̀rù ọlọ́run kí a bẹ̀rù ọlọ́run kákùnmọ̀ nàdájú wípé ẹ̀sìn ní àdúrà ẹ̀sìn ní àdúrà ó fi ga lẹ́yìn ọ̀bá gbọ́ yé ó ti ti gọ́mọ́ ìsìlámù mú lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ọ̀bá gbọ́ àdùá òye nínú ìsìlámù ó ti ti gúnpọ̀ mọ́ ní ìsìlámù mú lọ́dọ̀ ọlọ́run èyí sábà pẹ́ púpọ̀ débi tí máa ń rí méjì tọ́pìkì yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ àwọn èèyàn kò dàbí ìgbà tó jẹ́ wípé agbágbọ́n lè pàtàkì àdúrà ó sì kó bá wa ìtòfà nìyí nínú òṣèṣì láti rí ìpèsè nínú ọkàn ìpọ́lọ́ọ̀bà lọ́lọ́gbọ́n ní òun ni alámọ̀tán ohun tí bẹ nínú ọkàn ìṣèṣì wá ń jọ tẹni tó gbọ́n tán tó mọ̀ tán tó wá pa ọ̀rọ̀ ara ẹ̀kú lọ́wọ́ ọlọ́run títí wá ń jọ bẹ́ẹ̀ púpọ̀ ọ̀nà ọ̀pá títí fi pẹ́ púpọ̀ lẹ́bi mo máa ń rí bí ìtọ́ pípì yóò fún àwọn èèyàn lóore ó pọ̀ láyé àtẹ̀jẹ́ wọ́n bá gbọ́ torí bẹ́ẹ̀ àníwá ọlọ́run máa tún ní ẹ̀sìn ó jẹ́ ká pé ọ̀kan gbòógì tó ga nínú ẹ̀sìn ni àdúrà nínú ẹgbà wá kan àdínmọ̀ sọ̀rọ̀lọ́ òtàrà àkọ́là ó ní àdúrà òwúwà lè rí bàdà àdúrà ọ̀gangan lẹ̀sìn àwọn olùmọ́jẹ́ mọ̀ wípé kódà tá a bá yọ dùwà rúgbò nínú ẹ̀sìn gan tó kù ó fẹ́ má sí nǹkan lẹ́nu ẹ̀rọ nígbà tó sọ pé àlẹ́ hajjù àrọ̀fà hajjù gangan ní àrọ̀fà tẹ́lẹ̀ yẹn máa ń dùwà gbé ìrọ̀nù wọ̀ tí àrọ̀fà ní ó sì wá kọrí tí tẹ́lẹ̀ máa ń dùwà kúrò ní àrọ̀fà tó kọ́ máa

tí òun pe ọlọ́run torí pé alóòlè yóò tọ́lọ́ fún wa lóye yóò tọ́lọ́ fún wa lẹ́kọ̀ọ́ ìgbẹ́pọ̀ ọmọ tí à ń tọ́ka sí tọ́lọ̀ fún wa ilẹ̀ nìkan ọ̀gá gbójúlé ẹni tó wà nípò gbójúlé pò ìyá ibi tá a wà yìí kí la fẹ́ tọ́ka àwọn fẹ́ tí ò ní tẹ̀ wá lọ́wọ́ eléyìí ló fi gbàgbé ọlọ́run ẹlòmíì lówó ló sọ ìyẹn ló gbójúlé ní òbí mọ̀ nípa àdúrà ìpé àà ìtọ́wọ́ bá tèbì ilẹ̀ ní òkè ṣàǹkẹ́kọ̀ọ́ sí kó tó kẹlẹ̀ ìpẹ̀lú àdúrà mọ́ bẹ́ẹ̀ náà ó ní ìdá àwọn nǹkan lóríṣìíríṣìí tọ́lọ̀ mọ́ fáwọn èèyàn tí wọ́n gbójúlé ẹlòmí ó sì ní kankan nínú àwọn kẹta wí yìí kìí ṣe kó wà nípò kan tó ga kìí ṣe kó lọ́wọ́ lọ́wọ́ tàbí alára tẹ́ ẹ bá tó bọ̀ náà sọ̀rọ̀ àdúrà alọ́rọ̀ àdúrà làtọ̀ yìí ẹ̀jẹ̀ ká wọn láti dọ́gbọ́gbọ́ ara wa kí ti pọ́ náà ní kankan torí ilé eléyìí ọmọ àwọn ọkọ̀ aláṣẹ tó jọrọ̀ ẹ̀ bóyá pè ní ó dání lò ẹ̀dá kò ní gbọ́dọ̀ máa ọlọ́run ọmọdé tó ní gbàgbà fi pè é nígbàgbà fi pè é a lórí nǹkan mẹ́wàá ó ti ṣe mẹ́fà ó ti ṣe méje ẹ̀dí káwọn torí ká mọ́ máa pààrọ̀ ọlọ́run wa náà ká mọ́ máa pààrọ̀ ọ̀dọ̀ ọlọ́run gbogbo gbà ó yẹ kó dúró sí wa wa wa mẹ́wọ́ tí gbogbo ẹ̀ bá jẹ́ ogún ẹbí mi léèrè tí gbogbo ẹ̀ bá jẹ́ ọgbọ̀n ẹbí mi léèrè fún yín wa ní o inú ọgbọ́n mi ẹ̀lò gbójúlé láwùjọ wọn máa sábà gbójúlé ẹ̀kọ́ àwọn anìtọ̀ bá ti ka ilé yìí kọ́ra tọ́ bá tún wá lọ ka ilé yìí tọ́ bá tún wá sí ilé yìí ọ̀rọ̀ ẹ ti dáyọ ní palaba àyà bá ń jẹ ẹlẹ́kọ̀ọ́ wọn wà máa lọ bí nǹkan ó ti dùn bí ó ti fẹ́ wọn máa lọ máa fi mẹ́jọ ọmọ èèyàn wọ́n gbàgbé ọlọ́ọ̀bá fi kádà pé kó o ní ti ọlọ́ọ̀bà wa ní ìnàlẹ̀gí na jẹ́ bí mọ̀fẹ́ àtẹyẹ ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ìnàlẹ̀gí na ẹ̀sẹ̀ na á ní ìdá àdàtí ọlọ́ọ̀n bẹ̀rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ pé ẹ pè mí òun dà ní lóhùn ọwọ́ ní gbogbo ẹni tí bá máa ń ṣe bí á ṣé ebi ìjọ ti fún mi sí pé ìjọ ti fún mi tọ́lọ̀ ń sọ̀rọ̀ kan náà lọ́wọ́ bá fi bá wa sọ báyìí kí ló tẹ̀lé sí wọn sàyẹ́dù kò dúró nàìjíríà láti nẹ̀mọ̀ gàfẹ́rì wọn wọ̀ náà tẹ́lẹ̀ kan bá sọ fún wa pé ọlọ́run ní tọ́lọ́run sì wí bẹ́ẹ̀ lóòótọ́ kò jẹ́ mi ó ju kọ́rọ̀ wọn lè tó ṣe bó sọ fún wa tọ́lọ́run sì kò jẹ́ mi ó dìgbà pé bá wí tó bá ti sọ tọ́lọ́run sọ kó tó dáràn ọlọ́run tí kì bá máa bẹ̀ ní tàyájú kò ní wọn àjà hannamada èdè tàbùkù tàbùkù tẹ̀tẹ̀tẹ̀ ni wọ́n fi wọ́n náà lọ́dọ̀ ọ̀dọ́ à bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala ó máa ròyìn àwọn ànábì àtàwọn òṣìṣẹ́ ọlọ́run bá gbogbo àlẹ́ ìmọ̀sọ̀láàtù ọ̀sọ̀láàmù ọ̀rọ̀ olóbìnrin yìí wọn nínú gbádùn àbíyá 21 áyà àádọ́rùn-ún àyà 90 ọlọ́run ní innahum kanu yusari'una na khayrat wọ́n máa ń dá láwọn máa ń yára láti pèsè sí dáadáa kí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ń bẹ̀ láti wójú orí ọlọ́run wọ́yàdé ọ̀hún nà tí ìyá àwọn àníbẹ̀ ọlọ́run máa rìn yẹn wọ̀kẹ́ àánú lẹ́nu bọ́ ṣe ń rìn ó sì ń báyà wa ọlọ́run bá wa lábẹ́ ọ̀rọ̀ àdúrà ọlọ́run súnmọ́ wa òun máa jẹ́sẹ̀ tó bá pè ń tó bá pè ẹbí wo ni ọlọ́run tó bá jẹ́ kó pè tó bá jẹ́ kó pẹ́pẹ́ tó bá pè kó sọ̀rọ̀ tí ò bá sọ̀rọ̀ tó bá gbójúlé rẹ̀ ọlọ́wọ́n wo ràn sí sí yẹ parí ọ̀rọ̀ wọ̀lẹ̀ yáàbùrìlà ọlọ́run ni wàyídà sáàlàkà ìdáàdì wa nábì sallallahu alaihi wasallam tẹ́rù mi tó bá béèrè nípa mi fàyínì kọ̀rì sọ wípé mo súnmọ́ pẹ́kípẹ́kí òjì ìbúdá wàdájá àrìn ìdáadáa àrìn wọ́n jẹ́ pé ẹjọ́ bá pè mí tó tọrọ ìdáadáa àrìn ìdáadáa àrìn ìdáná lọ́dọ̀ àwọn ní Arabic language ní gbogbo ọgbà tó bá pè bí ọba ti pè kó mọ báyìí ní gbogbo ọgbà tó bá tọrọ bí ọba ti tọrọ kó mọ báyìí ọba ọba rí kó lè já kó mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá wọn sọ̀rọ̀ hánà ọ̀tà ńlá tó ipe ká àyà sọ́tù nàmì àyà fifty two àmìnàyìn òjì ìbò ni mo sọ̀rọ̀ ìdáadáa ta ni máa jẹ́ pé dára ni tó bá bẹ̀bẹ̀ tó bá pè ta ni ó jẹ́ pé ìfìfánù ìdárí ìdíkọ́lọ̀ ń béèrè ọ̀nkọ́lọ̀ ń béèrè rẹ̀ ní pé tẹ́tẹ́lì mú èmi ní máa jẹ́ pé dára ni tó bá pè pé dára ni ìdáadáa tó bá sọ bára ń ní ọlọ́run ṣe fún mi ọlọ́run lè rojú jẹ́ rojú òun rọ́là jẹ́ kí rọ́là òun ráàánú jẹ́ kí ráàánú ìtumọ̀ ìdájẹ̀ àmì ìdájẹ̀ àmì padà ọlọ́run tó bá ẹ̀mọ̀ wọn akọ́kọ̀ yìí ìdàkejì ajẹ́kí tó bá dákẹ́ kí ni Yorùbá wọn ní tààrẹ yóò bá dákẹ́ àdínsì Yorùbá tó yege nù ẹni wọn bá dákẹ́ tààrẹ yóò bá fi kíni yóò bá dákẹ́ ọ̀rọ̀ náà sọ fún àpéjọ bá pè tó lọ́wọ́ bá fàánù yóò fi ra àyàn ọlọ́run ọlọ́run bá kẹ́mi yóò mi yóò fi rábọ̀ ọlọ́run ọlọ́run tàbí ojúkó mi yóò fi rábọ̀ ojúkó ọlọ́run ọlọ́run ní ìmọ̀ ẹ̀dún nìkan ọlọ́run ọba ó bẹnu ẹ̀gbẹ́ àti yẹpẹrẹ ó ìlú wà àwọn tó ìrà bá nígbà tí wọ́n ọlọ́run bá yẹn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yà sí o fún òdákẹ́ lásán o wọ̀lá ìwọ̀n ti gbàmí ìrọ̀pọ̀ ẹ̀ ní rẹ́ nìkan tó pa bíbẹ́ lọ́run tí tẹ̀wá rọ́sàn ẹ̀dàpẹ̀ ẹ̀pẹ̀mí sákèsì jẹ́gbọ̀n pàtàkì ìlú àrùn yìí ẹ̀ nílẹ̀ ìkan tó pa lọ́n láti wọ́n bí sáà ń sọ̀rọ̀ yìí pé ara ní ó fi fẹ́ dẹ́kun òfin ká ó fẹ́ rọrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìtì púpọ̀ lọ́n kọ̀ wá pé nǹkan míì ẹkùn mi lẹ́nìkan nínú bílíọ̀nù àti tírílíọ̀nù ẹ̀kún bẹ láyé torí ọmọ ìyẹn kù káàtà ọmọ èèyàn mú káàtà kó rọ́là ọmọ èèyàn mú káàtà kó rí àdá áfíà ó wá kù sí ibi níbo ní wá sí yọ́nà ọ̀pẹ̀tẹ̀ rẹ̀ gbẹ́gbẹ́ àwọn tí wọ́n pè ga míì lẹ́yìn rẹ̀ nígbà tí ìra àtìsòro bá dé ọlọ́run ní wà arúgbá náà ní ti kọrí àtúnyìn nàbí ilẹ̀ àkọ̀dùnà àìlàhà àbẹ̀gbàta ìwọ̀ dọ̀rọ̀ gbogbo àwọn tá àrùn jùjọ ọlọ́run bá sí ìdí nira bá dábọ́ nira kan ní

nínú àyà ní wàkọ̀dà àgbàdà ilẹ̀ àrọ́mọ̀ mi ní sọ́bì ọ̀dọ́ àwọn bàbá ní agbìnrin àwọn òjíṣẹ́ sáwọn ìjọ kan tó sáájú wa nàbì sallallahu alaihi fa àkọ̀dùnáàrùn àwọn ayé àkọ́kọ́ ọ̀hún àti àti kan ọlọ́wọ́ akúlẹ̀ ní yàtàdọ́rọ̀hùn ìtumọ̀ kanáà ní méjèèjì fàlọ́wọ́lá ìrìjá àrùn bá súnmọ́ tàdọ́rọ̀hùn tó bá ń pé ń tàbí ìnira dé bá wọn tí a bá bẹ̀lọ́ ni ọ̀rọ̀ bá lójú kú wà láàrin ọ̀tàdólógún ṣùgbọ́n àwọn lè lẹ́dìmọ̀ pé wọ́n ń pè ká nílẹ́yìn ọlọ́run ọgbọ́n kúlóòrùn ọkàn wọn lè ẹlòmí wọ pé ọlọ́run bá ní tàpọ́ǹtì òun bí kọ́ ọdún wà bẹ́ẹ̀ ó sì ṣe kẹ́ dígbọ́ lẹ́nu àwọn èèyàn pé kí lọ́nà bá tún fẹ́ mi ò pa wákàtí márùn-ún jẹ mo sáájì mo bẹ̀ ó jù zakatu ẹni tó fún mi ó jù zakatu ẹ̀ jù mo yọ mo ṣe dára sọ́mọ àkejì mo ṣe lágbára mọ́ kí lọ́nà bá tún fẹ́ sẹ́mi ní ẹ̀kọ́ lẹ́nu Yorùbá lẹ́nu Yorùbá oúnjọ́ against ọlọ́run so ó túnmọ̀ sí pé lọ́dọ̀ ẹlòmílà mọ́lẹ̀ pé ọlọ́run ti làkọ́jọ kí ló fà tí wọ́n lè láàmúlẹ̀ àti owó ọdìkà pẹ́sẹ̀ tàbí pé ọlọ́ lẹ́nu rẹ̀ ọ̀rẹ́yọ́lùmílà dípò fún wọn bẹ lọ́run kọ́sà gbòlóòrùn ọkàn wọn lé sí wọ̀dáyìí ẹ̀rẹ̀ lọ́rùn mùsùlùmí ọlọ́run wá èyí wá ti tẹ́ wọn lọ́sọ̀ọ́ ìrìn tí wọ́n rìn wọ́n gbà pé kò sí gbàtò lóru lẹ̀ ìwọ lọ jókòó sí ìwọ lọ́mọ jókòó sí yálà sí ẹni kan sọ fún wọn pé ẹ̀mí kọ́ náà bá lẹ̀ ní ẹ mọ̀ pé ọlọ́run láwọn orúkọ rẹ̀ tó rẹwà àtàwọn òròyìn rẹ̀ ní yálà sí ọba aláàánú ṣàánú yàrá àmọ́ ọba oníkẹ́sì kẹrin àwọn jókòó bẹ́ẹ̀ ń tẹ̀ jókòó bẹ́ẹ̀ àwọn kan ọlábọ̀ tó bá yá wọ́n sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu lọ́mọ adámọ̀ gbogbo síbẹ̀ o nínú àánú ọlọ́run bá tùrù mọ́nà ọ̀tàrálá ẹ̀dá àkùtọ́lọ̀ níbi wa tó wáyé kó níbi wa kí ló wa tó tó fún ọlọ́run gbogbo ọmọ adámà ti mẹ́láyé nàìjíríà rẹ̀ ọlọ́run wa kò sẹ́ni kan ọmọ tí ò ní ó lè ní ilẹ̀ ìjẹ́ ǹkan bí ọmọ adámọ̀ ní ìjọ ọmọ adámọ̀ kan tọ́lọ̀ bá ní ọmọ adámọ̀ láti yẹn mọ́ àbíkó wá bí ó ti gbé bí ó ti wà lábẹ́ ìpẹ̀ tọ́lá ìnira yóò pọ̀ kò ẹ̀sán kò sí lórí lọ sí ni wọ́n tún ní

أنتم الفقراء إلى الله olùsìnìyàn ẹ̀ ní kankan àgbẹ̀lọ̀ bá ti fún yín. أنتم الفقراء jáwọ́ fàkìr aláìní jẹ́ ará ìdíbò ní إلى الله tó yẹ kó lọ́ọ̀ bá lẹ́bí retí kẹ́ ní ìyẹn tó lọ́ọ̀ bá ẹni ó ní ìnáma òfíìtú aláìlèmì ní ilé mọ́ra lẹ́gbẹ̀ẹ́ ní gbólóyìn láyé Musa alìsàlám tí wọ́n lọ́pọ̀ ọ̀rọ̀ ní gbólóyìn ó ní ara ẹgbẹ̀rin lọ́wọ́ ìnáma òfíìtú aláìlèmì ní èmi mú mọ́tò ti kó nǹkan bẹ́ẹ̀ rí ìjọ o ẹ̀mọ́ bí ọlá mi ẹ̀mọ́ àtàkì ọlá mi mọ́lọ́ kọ̀ọ̀rún sì ní ó jẹ́ sálábà báwọn ẹni rí pé sáájú bí aṣáájú ìtàwà tọ́wọ́n bá ó ṣe bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ làwọn ẹni ibi kan awọn àwọn èèyàn kan dáhùn náà sẹ́kù láyé báyọ̀ nìkan àwọn kan máa dàbí ọkà lónìí pé ọgbọ́n ni ẹ̀kọ́ òun ni ìmọ̀ òun ni òun ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní wọ̀lọ́rùn ló wà lè wọ̀ ní ìlú ìhàmì ọlọ́run bá lọ lọ́rọ̀ tí máa provide ní sọ́tù Muhammad òní ní sọ́tù fàábẹ̀ àìláyà àtàkọ́kọ́ ayọ́ náà sẹ́yìn òní láti mú ìfúkọ̀rọ̀ ìlọ́lọ́ aláìní ní sọ́tù fàábẹ̀ nìyẹn ayà kẹẹ̀ẹ́dógún wọ̀lọ́rùn wà lè wọ̀ ní ìlú ìhàmì ọlọ́run bá lọ lọ́rọ̀ tó jọ bẹ́yìn nínú ìtumọ̀ kan náà ni ọlọ́run bá lọ lọ́rọ̀ aláìníga níbo níbi òkú ọmọlẹ́yìn inú àdéhùn kò sí àdéhùn tó ju lọ sallallahu alaihi tí ó sì lẹ́kùn tí ó sì mú oṣù àlùkòrán kẹrin ọlọ́run ní máa sọ fún àwọn mímọ́ kó lòkùn lọ́ọ́dún mẹ́rin àdá gbogbo onílẹ̀ nù wọn bá omijì àmọ́ ọ̀bọ́ lójú ló ṣe lára ẹni tó lójú ẹni tó mọ̀nà nítorí ẹni àmì tó sì mọ̀nà lọ́dọ̀ àwọn sọ́là torí pé nìkan nù ni wọ́n nù tí wọ́n fi mọ̀ pé nínú tó nù yẹn ó ń bá bí ìyá ọlọ́run ni ibi táwọn náà wà táwọn mọ̀ pé ojú ọ̀rìn láwà àti àtúnbùkátà ìmọ́lẹ̀ rẹ̀ púpọ̀ ọ̀la àmúkátà ìmọ́lẹ̀ ìdáhùn púpọ̀ jù báyìí lọ ó rà pé ó dà pé ìmọ́lẹ̀ ìsìláàmù wa níta ẹnu wọn bá ní sí àárí ìṣẹ́lé ó kàn ní bílíǹkì ni ń ṣẹ́jú ó ń ṣẹ́jú ó ń ṣẹ́jú ó ń ṣẹ́jú àmúkàtà ìmọ́lẹ̀ ìyẹn bí àmúkàtà kan bárọ́ lọ́wọ́ sí jù báyìí lọ kí ìmọ́lẹ̀ yẹn wá tàn náà ìrẹ̀gẹ̀gẹ̀ kó mọ́lẹ́gbò ẹni ẹrúsìn mi ò ojúkùn já ẹ gbogbo ilé bí ń pa o ìlà mọ́ni àfàáǹtì abẹ́ntí mo bá gbọ́ tó rí bẹ́ẹ̀ nísì àwọn fúrámù ọlọ́mọdé kí ni àyọ̀ pọ̀ ọlọ́mọdé ó le àwọn fúrámù

tó yẹ pé agbára rẹ̀ pátápátá láti rẹ̀ lóbi ọwọ́ náà wà ló wà tó bá ti gbáyọ̀ kan mú wọ́n ti parí nínú ẹ̀ lábẹ́gùn nínú ẹ̀ lòjò nínú ẹ̀ lílẹ̀ nínú ẹ̀ ìsánmà onítọ̀ bá tẹ̀ kí kankan wà mọ́ omi kankan wà mọ́ tó bá tẹ̀ àbóǹda nǹkan bolẹ̀ nǹkan kan jáde ní ẹ̀mọ́ tó tà tó tà afẹ́ akọ̀ èdè ká fi mọ́ rìn mọ́ ni èdè ká fi mọ́ sẹ́mi mọ́ òní kò káàtà sí kéèyàn jẹ́ sàárẹ̀ ààrẹ láti wó ilẹ̀ tó rilẹ̀ nígbà tọ́lọ̀ bá ti tẹ́sán náà tó ti dàgbà bọlẹ̀ nígbà táwọn orúkẹ̀ bá jáde nínú ilẹ̀ ẹ̀rín ó sì máa pẹ̀kẹ́ ọmọ ádámà tó wá lè pé nǹkan tọ́mọ èèyàn máa jẹ ní ó sì mọ̀ dúpẹ́ fọ́lọ̀ ewé lámọ́ nísìn rí tóye kásúkù dáadáa ó ń lọ bí ogún éka bí ọgọ́ta éka bí ọgọ́rùn-ún éka kò tí ilé ètò kan ẹ̀rin ó sì máa pẹ̀kẹ́ ọmọ adáràn àgbàdógù bẹ́ẹ̀ ìsúgbù bẹ́ẹ̀ dá ìsù ìrù á ìsù ìjáde ọmọ adáràn ó sì mọ̀ yọ láti jẹ nǹkan inú ilẹ̀ ta ló ti jáde ta ló pè wò bẹ́ẹ̀ ta ló kádàrà bẹ́ẹ̀ ọlọ́run ti bá wá tẹ ń gbọ́ sí nǹkan kan ò ní jáde bẹ́ẹ̀ ó dàbí bọ́ọ̀rọ̀ bá ṣe ní ní tẹ́ sáré sílé òṣà débi gbọ́sẹ̀ ọlọ́run náà yẹ ẹrúsẹ̀ èmi gólòkùn máa rí oníhòòhò ní gbogbo orí ní lánàá kẹsàn wọ́n bá tí mo fún ẹwà mi ní aláṣọ tí ó yìí yìí ń wọ̀ sára yìí ọlọ́run náà ló ní òun ló ní òwò wa òun innakum tuftiruna layl tuftiruna bil-layl ẹ̀yin sàṣìṣe lóru wà nahar àti lọ́sàn-án wà á nà á rùbí dhunuba jami'a ìbílẹ̀ tí sì máa ń sàkóru ní ẹ̀ṣẹ̀ pátápátá fastaghfiruni ẹwà ní aláforíjì asòlùlàkùn wọ́n foríjì èèyàn mélòó ni wọ́n náà bá aláforíjì èèyàn mélòó ló bá tó ń sàṣìṣe mo máa ń sábà kọ́ lẹ́nu àwọn èèyàn púpọ̀ ọ wá di gbọmọgbọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ń gbọ́ dí ọ̀rọ̀ tí mo ń gbọ́ lẹ́nu àwọn èèyàn mo mọ́ ń gbọ́ wípé orílẹ̀-èdè yóò lè dá máa àwùjọ yóò lè tòrò mọ́ ó tún ń gbọ́ wípé ká máa bẹ lọ́n ọlọ́run dà ẹ̀yìn àti gbọ́ ìdí mo tẹ́lákọ̀ọ́kọ́ ẹ̀ lè ní bọ́ọ̀lù ọwọ́n lé ọwọ́n lé oúnjẹ lémọ̀lémọ̀ pé kò lè dáa kò lè dáa mọ́ àwọn tí ń sọ pé kò lè dáa mọ́ ọ̀rọ̀ kan tí wọ́n máa fi kún wọ́n máa sọ pé títẹ̀yìn àtọmọ ni ó dá bí nàìjíríà wọn bá àrùkó dàrú títẹ̀mí àtayá mi àtẹ́bí mi tó fẹ́ gbọ́ mi tó bá jẹ́ pé election la fẹ́ ṣe tí èsì election pdp àti eh, kíníkìdì eh, abc ẹ̀ṣẹ̀ kákọ́kọ́ tẹ̀lé ìrúlẹ̀ náà láti election pé nàìjíríà ó dá nàìjíríà ò ní dá ẹgbẹ́ méjì nù mo fẹ́ fi mo fẹ́ lọ mọ́rọ̀ yìí kò ní ká lè mọ pàtàkì wá láṣàp kò sí ìmúṣe ìgbà pé ẹgbẹ́ méjì ti wà lórí ọ̀rọ̀ tó tẹ́mi ti ń bọ̀ lẹ́yìn ọmọ ìyá mi náà ń gbọ́ yín bàbá wa ìyá wa èmi ò mọ ní tẹ́yìn wà bá a ṣe wà nínú mọ́sílì ọlọ́run yìí ó súnmọ́ pé bá a rí ẹgbẹ́ méjèèjì tó gbọ́rọ̀ tá ń sọ yìí tá ń gbọ́ yìí kìí ṣe pé àwọn mùsùlùmí ò sínú wọn ẹni tó mọ̀ ń sí Islam ó ń bẹ ní wọn sọ pé Nàìjíríà ò lè dá mọ́ ẹni tí ó tó náà lè Islam ó ń bẹ̀ẹ́nu wọn tó sọ pé rẹ̀ ó sì lè dá ẹjá máa bẹ̀ náà ó sì ń bẹ̀ẹ́nu ẹni tí èsè mùsùlùmí náà agbámà ó dá mi lójú pé alẹ́gbẹ́ méjì a ní pàríkù méjì ìjọ méjì ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ló sínú tọ́yì gbàtọ́ wá rí bẹ́ẹ̀ àwọn kan wá sọ wípé kò lè dá mọ́tò mọ́ sẹ́nu pé a bí àwọn eléyìí léèrè wípé nígbà tí wọ́n gbà yìí pé àwùjọ yóò lè dà mọ́ kí lè wọ́n sábì dà nínú dáadáa tiẹ̀ o fẹ́ lówó o fẹ́ kọ́lé o fẹ́ jẹ o fẹ́ mu o fẹ́ kọ́kàn balẹ̀ tí dáadáa yé náà tí dáadáa yé kọ́ lọ́dọ̀ tiẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àmọ́ àwùjọ yóò bàtẹ̀ rí kórí ibẹ̀ láti rájé ní pé tó ń mara ọjọ́ tí wọ́n jọ pé ó yẹ ká máa ní ìlú méjèèjì papọ̀ mọ́ra wọn o tí ẹ ti dá ọgá tó ń ti fẹ́ àmọ́ bí gbogbo ìlókòó bá rí ó ti fẹ́ rí kọ́mọ rí bẹ́ẹ̀ tó sóun ti ń pìdí àfún ọjọ́ tí wọ́n wà kó ilé òun lọ́sàn-án àbí lóru pẹ̀lú ìdígunjalè tó lágbára tó ń fi ń pìrì bí àwọn ọjọ́ kan tó ń wà káàdì tó ní gbọ́bọ̀ mẹ́mọ́ inú yorùbá ti mẹ́mẹ́ táwọn alágbárí òkòkò lọ torọ́ òun gbà yìí pé nàìjíríà ọ̀dá àbúrú jù bẹ́ẹ̀ lọ títí òun láti gbé ní kọ́ bá ti dà tó ń pìrì bí àtọ́jọ́ tí wọ́n gbé ọmọ torí mú àwùjọ kan náà ní bí ń sọ̀rọ̀ tí ní tó bẹ́ẹ̀ gbé náà ní sọ pé kò lè dá yìí ẹ̀dàpọ̀ ẹ̀bí wọ́n lè bẹ́ẹ̀ o bí ẹnìkan máa sọ pé nàìjíríà ò lè dá àmọ́ torí ẹ̀ tó jẹ́ pé London ló ní sọ̀rọ̀ tó ń fi sá lọ àbó ti fẹ́ wọ ọkọ̀ fẹ́ máa lọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí tẹ̀sí ń gbélẹ̀ tó rẹ̀ ti sọ̀gbọ́n lónìí torí pé lóòótọ́ lóòótọ́ adá àwọn èèyàn nígbò ti di gbádà mi kódà mo gbọ́ lẹ́nu ẹlòmíì báyìí ọ̀la ìdí òsì nàìjíríà mi oníṣẹ́ bá rò fún ìdí nàìjíríà àfàìmọ̀ tó máa tàwùdà ìkùnbẹ̀rẹ̀ fún gbẹ̀mí wọ̀ òun ti dágbére ń pò ń wo títí dárúkì àmọ́ òun wà mọ́ òun fẹ́ nílò mo gbọ́ nínú títí àwọn ọmọ adámọ̀ tẹ̀lé àwọn àbẹ̀ nínú àwùjọ tá à ń lọ tá à ń bọ̀ lọ́sàn-án lóru báyìí àwọn ọmọ adámọ̀ wọn sọ pé àwùjọ yóò lè tòrò mọ́ gbogbo láàbí ibẹ̀ tó bá ti fẹ́ kó tóbi tó pọ̀ tó kó lágbára tó kó ràn tẹ́lẹ̀ tí kò ń fàkìtà tí tẹ́lẹ̀ kan máa ń dá nínú àwùjọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kan yìí dáadáa nínú àwùjọ bẹ́ẹ̀ wọ́n kó láti gbòbá ayé òsù ìdààmú ọba ẹ máa wo ẹ̀kẹ́ sọ̀rọ̀ ní ojúra àwọn ọmọ pàdé ní wípé tí wọ́n bá díyàn gbé ẹ̀yà pẹ̀lú ọba fẹ́ pè ọ̀wárẹ̀ ẹ̀gidi pè láti bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn ọ̀rọ̀ owó kó wá ẹ̀mí rẹ̀ ó lọ ẹ̀mí ó sì lọ sẹ́kù rẹ̀ ká fẹ́ni tí ò rówó kó lẹ̀ lẹ̀ ọkọ̀ máa lọ́sẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá ká mọ́lé anímọ̀lẹ́ kọ́wọ́ sí àti gbogbo tó wà ní òjú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náà lọ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ìlú ọmọ báyìí táyé owó ti tán ó sì fi tàn wọ́n ládàá ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún táwọn táwọn wá sáìsàn lóòrùn táwọn wọlé fi tẹ́lẹ̀ làwọn ń dé bí bẹ́ẹ̀ làwọn tí wọ́n jílé tí wọ́n rówó bà wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ló ti bí ti gbàǹdà níbo la wọ́n fi ọ̀rọ̀ wípé ẹ pè mí ọwọ́ dání lóhùn ìbò la fi sí ọmọ ádámà torí sábà bí kankan kan làwọn èèyàn rí tí wọ́n fi sọ à nípa bí àwùjọ ti bàjẹ́ tó ṣe pé àwọn èèyàn sáàmù bí àwùjọ náà la bàjẹ́ ẹ̀ wọ́n àwọn àlùfàṣọ́ọ̀lù ti báàrù wà lùbáàrù bí máa sábà lọ́ta àìdìgbà. ẹ̀rọ kí ló bàjẹ́ àwùjọ nínú iṣẹ́ ọlọ́run bí kì í bá sọmọ ádámù kí ló bàjẹ́ láwùjọ òrùn yọ òjò rọ̀ ilẹ̀ ń sú ilẹ̀ ń mọ́ tọ́lọ́ máa fi ọ̀pọ̀ kan nínú àwọn nǹkan yìí dà wá láàmú tó bá ti kókè lọ́rọ̀ àmì fẹ́ kí ní ọrọ̀ mọ́ òjòrò ń bò sí fún ọ̀tẹ́lọ́ kí ní òmúrọ̀ torí ilé tó gbé lọ ilé tó dà wà àti ọmọ tó gbé lọ ó ti pọ̀ wọn ọ̀bẹ náà tó gbóná ọjọ́ kejì àbílọ́sẹ̀ àbílọ́sẹ̀ ti pọ̀ tó gbọ́ náà gbòjò mọ̀ wọ́n lẹ́nà tó bá ti kọ́ tẹ́kùn ló fẹ́ lọ́rọ̀ bá fi mọ́ máa dànà lẹ́nà kò ní ọlọ́run márùn kan yẹn wá nírọ̀wọ́ ọ̀rọ̀ tẹ̀ káàbì lè mọ̀ òun kámọ̀ òun dúpẹ́ fún kámọ̀ òun sìn kámọ̀ tó òun bá lọ́lọ́run bá ọ oníkẹ́ ọlọ́lá lórí wa kò sí nǹkan tó bàjẹ́ nù sí ọwọ́ ọlọ́run kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọmọ adámọ̀ ni ẹ wo jàmáà tí wọ́n gbà wípé ẹjẹ́ máa bẹ lọ́run ìlú yóò kúkú dáa ẹlòmí ìbẹ́lú gbogbo wọn gbọ́rọ̀ rẹ̀ lẹ́nu rẹ̀ kan tó ń gbọ́nà ìgbẹ́ kò lílà èèyàn gbẹ́dẹ́ ṣe ló fi tọ́ka sí tí ò ló ń kà púpọ̀ rárá nínú ọkọ̀ bẹ́ẹ̀ ayé náà lè mọ̀ níbo ní mọ́ nìkan pariwo ìwà nígbà sọ níbẹ̀rẹ̀ rẹ̀ wípé ó dàbí ìgbà tó jẹ́ pé ọlọ́run ní àwọn èèyàn kan pé wà lábùmọ̀ ìyá ìjọ kò lè mọ́ ní òfin kòló ọ̀rẹ́ iná ní sí ìwọ ọkàn yìí pé kì í sára náà lọ́dọ̀ tó bá wíwá à ń sọ̀rọ̀ ìlànà à ń sọ̀rọ̀ ìmọ̀ lórí àwọn ìṣe tí wá sì ń tako ìbí ń jáde lórí àmọ́ wa ọ̀kan nínú ẹ̀ ni ọ̀rọ̀ báwo tó ṣe sọ̀rọ̀ àwọn ẹjọ́ bá tó ń wo méjì kan lè dàgọ́dẹ̀ sọ̀rọ̀ wọ́n jẹ ní ebú wọ́n jẹ ní ìbáwí àwọn òbílẹ̀ jẹ́ èèyàn wọ́n ti gbajúmọ̀ àwọn èèyàn káàkiri ayé gbogbo ìgbà tó bá ń kà ní tẹ̀mọ́ wa létí pé ẹbẹ̀ mi ẹbẹ̀ mi ẹpẹ̀ mi ẹgbọ́rọ gbogbo bí sí nǹkan burú sí ẹwà mi lọ́lànú ẹwà mi lórí kẹ̀yìn ó sì kẹ̀yìn ó sì sànú yìí ṣùgbọ́n o tábà wá ń bẹ ọlọ́run àbí tábà ti bá àti bẹ ọlọ́run tábà gbàgbọ́ yí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bá wá pọ̀ mọ́ sọ ìbẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa oná wọnú ọ̀rọ̀ yìí o kí a máa ń sọ fún ọmọ adámọ̀ kan pé à bẹ ọlọ́run kò sí bẹ́ẹ̀ lè ní oké láyé nínú ìmọ̀ tọ́rọ̀ bá dójú ẹ̀ in tó ló mọ̀ ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé ní pé in tó sọ yóò wù fún náà ní pé ẹmọ́kọ̀ọ́lọ́ lẹ̀ ẹmọ́kọ̀ọ́lọ́ lẹ̀ tó ẹgbẹ́ kò sí ibi tá àdéhùn òní gbàrà kọ́ bí ẹ̀yà ọ̀kan náà àwọn olùmọ̀ tó ti lọ ìlẹ́sọ ó jọ bọ́rùn ọdún méjì tó ti tó lùmọ̀ ẹgbẹ́ kó láyé kí wọ́n tó fi orí ìdí ìlú tí wọ́n tó lọ sí bóyá Egypt wọ́n padà wọ́n ti láyé tí ìgbà wọ́n ní lírọ̀ ní ní sẹ́nì kan lè volunteer olùmọ̀ tó lámì lága ni láyé nígbà náà lọ́rùn ṣùgbọ́n ó àwọn èèyàn èmi ò náà lè tí èyí ti fọ́lọ̀ bá bínú sí wọn tó yẹ pé àbẹ̀wò àtàlẹ́wọ̀n ọlọ́ọ̀ni wọ́n ní kọ́ọ̀dì ẹ̀yà ẹlẹ́sìn ìlúlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àyàfi tí bá rí mọ́ni ọ̀dùn mọ́ni ní lóṣùpá ọ̀gbìn ìgbì bí ká sọ pé búrẹ́dì tẹ́tọ̀ ọ̀rẹ́ náírà bàbá gbèsè méjì ṣé mo lè máa rí háàfù ẹ̀ lójúmọ́ gbogbo ọdún sọ pé àfẹ́ ẹ̀mọ́ lọ àfẹ́ ẹ̀mọ́ lọ àfẹ́ ẹ̀mọ́ tó wálẹ̀ àfẹ́ ẹ̀mọ́ lọ ẹnìkan kan náwó pé gbélé òun ni mo gbé títí tí kọ́ ní ìyá àti wọ́n fi fìrúlẹ̀ tàbí lọ sí nípa tó wá gbogbo ànábì sọ lọ́wọ́ àlẹ́ òsàlẹ̀ ní sọ̀rọ̀ bí àti ìkẹ́kan sí mi ò rántí ni eléyìn bẹ̀ ìdínà nígbàtí wọ́n bá àrùbá pè pèsè ìrọ́rí ọlọ́ọ̀dára ànú nínú ọjà Mẹdínà ní Bàkẹ́ àmírùn ìmòmìnì wípé abẹ́gẹ́ pàtàkó lẹ̀sán pátápátá fún àríyìlì ìmọ̀ràn ìmọ̀ ìjó lórí wa káàkiri àgbáńlá ayé pátápátá bí lórí bí mímọ̀ jẹ́ tí mo lè hun orúkùn yẹn kẹrọ jà mí ọmọ ẹgbẹ́ ogun ló jà mí látọ̀ ọ̀sọ̀ káàkọ́ tí mo lè mú ẹlọ pàtàkì sáyàbọ̀ sọ̀rọ̀ bí ọlọ́ọ̀dára oríkìlẹ̀ lọ́sùn aṣọ ní bọ́dá sí ta àmì ìrìn ìwòmí ní ìtàkìrì àgbáláyé ọmọ àwọn àpapọ̀ ọ̀rọ̀dẹ́ ọlọ́ọ̀sàdà àtàwọn méjì kan tí wọ́n lọ bá àmìrù lọ́jà ni wọ́n wá ń tẹ̀sẹ̀ ń orúkọ orí pẹ̀lú àwọn jàmáà nínú sọ̀háàbà pé ìta ń fún bàbá ò tó lóòótọ́ o ẹlẹ́bí púpọ̀ ní bàbá ò ẹ̀dá ọ̀rọ̀ ìdába pé tí wọ́n tún fi kún kò tó tó bàbá wọn ní sẹ́mọ̀ pé kò sí jù bẹ́ẹ̀ lọ lọ́dún tó pé tá a bá pín sóṣooṣù kò tó bàbá àtẹ́bí jẹ torí olówó ni olówó ni ẹbúkú mọ̀ ìyẹn ni pé kí wọ́n fi òwò lẹ̀ fún ìmọ̀ ẹ̀rọ fún ìmọ̀ ìjọ lórí ó túmọ̀ sí pé nínú owó òjú wọn ti máa jẹun ẹjẹ́ máa tí ní dé pánẹ́lì pẹ̀lú tí ọlọ́pọ̀ omi tí wọ́n ń tà tí wọ́n ń yìí ẹjẹ́ máa fi gbé o ẹ̀dàkùn sí nǹkan ní ìbẹ̀ tó dalé ìlú tó da àgbóyè ìlú tó jẹ́kọ́ náà bá mú yẹ nígbà yọ̀ máa dámà ju ọrọ̀ ayé náà lọ ajé àmù sí nǹkan ní ìbẹ̀ tó fà mo mẹ́lẹ̀ kan sọ̀rọ̀ ní ìbẹ̀ bí ọ̀sẹ̀ kan mo tíjọba ìbáwò pé ẹ̀dá ìpínlẹ̀ ń wá lọ Amẹ́ríkà àti London ó dá ẹni tí ń gba hundred naira ní London kó máa wá gba iye eh, hundred dollar ní London kó máa wá gba iye hundred dollar bá jẹ́ nínú náírà onítọ̀rọ̀ ní kódà bí a ní òkè nìkan náà tó láwọn yóò wà nínú oníkódà tó jẹ́ tó gbà kò dollar ní London ẹni wọn fún ní dollar tó jẹ́ káàpì ẹ̀ bá jẹ́ nínú lẹ́yìn wá àgbà náà gbogbo oníṣẹ́ láàbí tó wò pé èé ṣé nàìjíríà ti dá ayé ti dá ajẹ́ báyìí ìtò wà ní òwò yóò jáde èyí tó wà lórí òkè sórí tó ga rororo yóò sọ̀kalẹ̀ òun náà ṣe òun náà tàbí mọ̀mọ́ torí bí ìgbà tó pé àrí solúsàn tó ń bọ́mọ yóò sì jẹ ní òkè mọ̀ níwọ̀nba kò sí tó bíi tó pàdé ọlọ́run fi ké nínú báyọ̀ ọmọ èèyàn tí wọ́n fi kọ́lọ́ fún àdúgbò àbẹ̀ ọlọ́run kó mú ìgbà ọ̀tun tó rọrùn wá ìgbésà yé rọrùn ẹnì wá ń kọ́kọ́ dára bẹ́ẹ̀ tí wọ́n tó tó bá dá fún tán àwọn tí ó bá bẹ̀ẹ̀ jẹ́ ti pẹlẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ́ rí òwò dáǹse àwọn olówó ni wọ́n lè sàkàjú ilé ìdáadáa tí wọ́n òsùn mọ́ tí wọ́n òsùn wọ́n fún lóru àwọn tí ń bá tí wọ́n jẹ́ àwọn òyọ̀bọ̀ ohun láwọn olówó láwọn àbáwọn lọ́lá àwọn onípò tí wọ́n gbà àwọn èèyàn títẹ́ wọn táwọn náà bẹ́ẹ̀ lè máa tún bẹ̀ tó torí kẹ́ mọ́ta àpáta wọn jẹ́ ẹnìkan wá ní títọ̀ wọn sátidá lójú ẹ̀ kòrókòrò báyìí wọ́n bá jẹ́ lé sẹ́ńtà ó sì dàwó ibi tí ẹ̀ lọ́dún kó dá tọgbọ́rọ̀ yẹn àtẹgbẹ̀rún yẹn tí ó dá mẹ́ta ó bá tó ń tọ̀ ń jẹ́ ẹ̀dá kò tó wá rọrùn fọ́pọ̀lọpọ̀ èèyàn bí olóògbò olóògbò ní rọrùn fún ní ti bí náà ẹnìkan wọ́n pè sákèsí ọdún sí láyé náà ó ti lọ̀dá mọ̀ nínú lọ ọlọ́run bá kẹ ọlọ́wọ́ ọdún wọn ní ìjọba nígbà náà wọ́n wá ń fẹ́ bí ló pọ̀ ó ní à mo sì ti fàyè bẹ́ẹ̀ lẹ́ kẹ́wọ́n sì jàǹbá mọ níwọ̀n ni tó tó tẹ́yàn má bá mi gbé lọ́dún méjì mẹ́ta tí ò bá rí dẹ́kùn tí ò rí tẹ lọ́rùn bóyá lórí ìdààmú ọmọ láyé ó ní mo ti fàyè pé wọ́n jẹ lára mi dáadáa lẹ́ ẹni tí mo mọ̀ lọ́sọ̀rùn gbogbo ayé wọ̀lọ́hìn láàrin èèyàn bẹ́ẹ̀ sì nílò tọ́ ó ní bí mo ti fàyè pé wọ́n jẹ lára mi tó bí mo ti fi ilẹ̀ tó kò yẹ kó yẹ kó tún ṣe jàǹbá mọ níwọ̀n síbẹ̀síbẹ̀ ọdún ṣe jàǹbá kọjá rẹ̀ àníwò bá da ẹran lọ àwọn ẹran màlúù wọ́n wà mú màlúù márùn kó lẹ́yìn màlúù àbí mẹ́ta wọ́n wà ní àràjì àbìrì àwọn ẹran kan tí ẹran fílà ní mẹ́ta o kọ́dà ẹran gidi àwọn ẹran ọ̀hún ó sì tún ta ẹran ẹ̀kan padà ó bì màlúù mẹ́ta síbì kan ó sì tún ọkú màlúù wa padà pé àwọn tàbí lójú ayé rẹ̀. báwo lẹ́nì kí wọ́n ti sọ pé káwùjọ kò sí bó ti fàyè ẹlẹ́tọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ máa ẹjẹ́ ká máa bá mi dé pọ̀ mọ́ra wọn bóun ẹlòmí ò fàyè bẹ́ẹ̀ ẹlẹ́tọ́ pé ti pátápá wọn fi ẹ̀ka ti ẹ̀jẹ̀ ọmọ ẹgbẹ̀ lára ìlú láti ẹni tó lóun fàyè bẹ́ẹ̀ lẹ́ǹkọ́ ẹni tí ń dáko láti village to village àmọ́ yé kàfi gbẹnu lẹ̀yẹn tí ò sì tí ó sì jẹ ju tí ó jẹ sí mọ̀ lọ bẹ́ẹ̀ ń ha ni ó ní ibi èso àdébí ẹran ọ̀sìn tèmi ti lówó ẹ̀rọ kò yẹn ẹ máa ń jẹ́ bẹ́ẹ̀ láti fẹ́. àwọn ìyàtọ̀ tó ròyìn pé tí wọ́n bá dín nǹkan lóko ẹ̀ wọ́n ń yọ wọ́n ń yọ kóńgò sí wọ́n máa ń fi ọkà àtàgbàdo àtẹ̀wà ní báàgì sórí fẹ́yìn fún àlọ́gbé lórí kìí pé bẹ́ẹ̀ ti máa dín nǹkan sí ẹ̀ síbẹ̀síbẹ̀ ọdún sí ìbàjẹ́ kọjá ló ti yẹ ẹ jẹ́ ká ronú ká ronú jinlẹ̀ nípa bá a ṣe padà síbi àwọn ìgbà tí mo fẹ́ mẹ́nu báyìí torí pé tá a bá ní ká bẹ lọ́run ká bẹ lọ́run ẹ̀yin èèyàn náà ò ní gbà fẹ́ni tí ń bẹ̀ yìí yóò sì kó lórí àdáṣe ṣe fún yín ẹgbẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ó wá ní bí ẹni èèyàn bí èèyàn wọ́n wá bẹ̀bẹ̀ kò tí àní àtorí ẹ̀yìn tí mo ti jú mo gbẹ̀bẹ̀ ẹjọ́ máa bá tẹ́ lọ ẹjọ́ máa bá yé lọ dáadáa nírọ̀wọ́rọ̀ tẹ̀lé ó tún mú wa kò sí ìtọ́jú burú àkọ́kọ́ lọ àwọn ẹni bí ẹni yẹn níyẹn fún dìde sí pé ìwọ ọmọ yìí kò sì fẹ́ bojú wa jẹ́ nígbà tó bá yá wọn nílé gbọ́dọ̀ ọ̀gá yẹn mọ́ wọn ní bọ́ bá ti fẹ́ kò síra rẹ èyí sọ èyí ó mọ̀ bóyá kò kọ́ mi ò sí náà ti dìtẹ́ láàbí ilẹ̀ náà ti sọ pé kò sí tó kàn án pẹ̀lú ọlọ́mọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdúrà kọlẹ̀ lẹ́yìn ẹlòmí lórí ọ̀rọ̀ ààrẹ kò lè dojúkọ lọ́run olówó òǹkọ́ lọ́run máa ń gbàdúrà ẹ̀ níbi tó fi hùwà kò fi ìdé àtọkànlílé ẹni tí ò lè bẹ̀lọ́ fọ́rọ̀ ara rẹ̀ lẹ́wàá sọ pé kó bẹ̀lọ́ fọ́rọ̀ orílẹ̀-èdè ẹnìkan sọ bẹ́ẹ̀ rẹ̀ ní subhanallah ó ní òun mọ̀ bẹ̀lọ́ fọ́rọ̀lẹ̀ nàìjíríà orí kan ti láyé wọ́nù níbo ló ń bẹ̀lọ́ lórí ọ̀rọ̀ ara tòun dé àwùjọ táa wà kódà bí ìbá ti àwùjọ táa wà wọ́n lọ́ ìlàrí ìgbẹ́ gbọ́ pé mùsùlùmí omi ní òdòdó mọ̀ bẹ́ẹ̀ lọ́mọ ọ̀lẹ́ ẹ wo bá àwọn olùmọ̀ ní haram haramin mọ́kà àti madina sábà tẹ kú tó bá jùmọ̀ àbí nínú àlùkò ní oṣù wọn bí wọ́n ti máa ń tẹ lọ́hùn káàkiri bí tùdú náà ti tẹ̀lé àgbáńlá ayé Palestine àtàwọn àyè míì fẹ́ tán wọ́n dààmú àwọn ẹni lọ́wọ́ dààmú àwọn mùsùlùmí tí wọ́n lọ ayé tẹ̀ yóò tó bẹ́ẹ̀ tọ́gbọ̀n ṣẹ́jú mi tí ẹ bá wo àwọn títẹ̀ tí wọ́n ti ká àwọn àdúrà yẹn kalẹ̀ sí tí wọ́n bá gbé látòrí àràmín wọ́n gbé látòrí inú ìlú wọn fẹ́ẹ́ fi ṣe ẹ̀ẹ́dọ́ tí wọ́n ń gbé tó fi ṣayé tí wọ́n tún gbé lórí àwọn ọba wọn tí ń ṣèjọba lé wọn lórí láti pé wọn ò ní bí wọn láti pé wọn ò láti ṣe bí wọn wọn àmọ́ tọ́ ayé wọn mọ̀ tọ́ ayé káàkiri pẹ̀lú bẹ́ẹ̀ náà ó tún ṣe lọ́jọ́ jùmọ̀ àti bẹ́ẹ̀ náà ó tún ṣe níbi àní níbi ìbáàdà mi fún ṣe tún wọn bẹ̀lọ́n a máa ń bẹ̀lọ́n fúnra ẹni a bẹ̀lọ́n lápapọ̀ fúnra wa a sì ní àníyàn wípé a sì ọlọ́run tá à ń bẹ̀ tó fi gbẹ́bẹ̀ tòtò wẹ́ pé èèyàn náà nìyẹn máa ń wà kò fíì sí èèyàn náà ò ní oríṣiríṣi ọ̀nà làwọn yẹn ma ń gbà sọ báwọn ń pe wọ́n sọ àdúrà di ó kọjá ojú fíìmù Yorùbá táwọn ń wò ní ọ̀rọ̀ àdúrà láwùjọ wa ń bí níbi tí wọ́n wọn dáwẹ́ wà kọjá bó ṣe yẹ bí wọ́n ti ń pe ọlọ́run wọ́n ń pe àdúrà àjọ ọjọ́ Jímọ̀ àjọ ọjọ́ Sunday àjọ ọjọ́ níbo ní níbo ní kálákálákájú wá gbélé yìí mo sì pàkíyèsí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan ẹlọ́wọ́ àdáwọ́ ẹlọ́wọ́ bí àtẹ́ńkófì ẹlọ́wọ́ mélòó mo fẹ́ ta àlùfóòsù dùá òfóòsù làzín ìrántí wọn mọ́ ó ti pẹ́ láti gbà jss junior secondary school àti senior secondary school tó jẹ́ kílé kéwù mẹ́sàn-án kọ́ akánù ẹ wá lọ wo àwọn kújúbà kújúbà ní ọkọ̀ sí tó yẹ pé lè pẹ̀ burúkú ní lẹ́gbẹ̀ tẹ́sì láwọn gbọ́dọ̀ àká omi wọ́n ti kó kiri ìdòmí wọ́n náà ti káyà àtúntà àwọn àkàkójúbà rẹ̀ àti gàzọ́dọ̀ wá kí àtàn àwọn àkàkójúbà rẹ̀ àwọn tẹ́sì o níbẹ̀ náà wọ́n sáwàdà tó káwọn olùmọ́ ní pé ẹ̀bá tó wọ́n nínú rẹ̀ ọdún ọ̀nà abẹ́ dá táàbì máa rí àláàlì jẹ táàbì bọ́ níbi haram wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dà wọ́n ti sún kan wọ́n ti sún orí ò fẹ́ jẹ ẹnibọ́ bá ti jẹ palaba yóò pa wọ́n ti gbé tẹ́ tí ò fẹ́ jẹ fi pé ẹ̀mí ò láti ẹ̀sùn máa tó bó ti gbà àjọmọ́ ni ọ̀lá àjọmọ́ ni ẹ lè bí léèrè dájọ́ tó jẹ kó sọ pé àláàrí ó sì jẹ́ ó ní àbó ti gbà ní ẹrú ọlọ́ọ̀bà kan sọ fún wájú ìjọba obìnrin ni omi sì lérò rò sójú ni ó níbi táwọn òbí òun ti jẹ nìyí o akẹ́kọ̀ọ́ sì oníbẹ̀ ni wọ́n sì ti ń kọ́ wọn olóró ayé òun sí òun òun kọ́ ní yẹn o tí ó fi kalẹ̀ tó fi kalẹ̀ tó tó sàlàyé pé ọ̀nà tí olóòtú bàbá mọ́ ọ̀nà tí ìyá bá jẹ ní ìfẹ́ lọ wà láwọ̀ mi omi ohun olùgbé sára mọ́dọ̀ tó wá bèèrè àlàyé o ẹwọ imán òun kọ́ ní tẹ́yẹ̀ wọ́n ni kò sọ pé pẹ́kẹ́ ni ó ni jẹun tèmi tó wà ráàmù yẹn bá dọ́wọ́ ọtí ẹ̀ aláìlówó o nínú jẹ̀rí àwọn tó wọ́n síbẹ̀síbẹ̀ ó máa ń jẹ́ olóṣèlú lójú ẹ̀. bóò láti mọ individually and collectively níbi pé kájẹ ń dán máa torí mọ́jẹ́ ní sọ́dọ̀ àdìmọ́ dà ní a bá ti conclude wípé agbọ́n ẹ̀dá pẹ̀lẹ́ kọ́ lọ́n lẹ̀ mọ́mọ́ lọ́rọ̀ wa mọ́ lọ́run lẹ́yìn lọ́wọ́ ìṣòfẹ́ni ọlọ́ọ̀bà kan lè ṣe bẹ́ẹ̀ láyé. èmi àtọmọ yàrá kan láìpẹ́ yìí àmọ́rọ̀ lè cooperative cooperative cooperative cooperative cooperative òun náà bí ìṣe tó ṣe léde ìṣẹ́lẹ̀ ìgbàmù wa kò sí ìsì èmi ò máa pẹ̀lú ìṣẹ́fẹ́ mú wa cooperative yẹn kò sí ìsì kẹta tó ṣe léde ìṣẹ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ tá a lè sọ́tọ́ láì akọ̀sọ̀rọ̀ lébẹ̀ ni o nítorí pé cooperative yẹn tí olówó bẹ́ẹ̀ ò lè yáwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ bá tẹ̀lé àmúnáà nìyẹn ẹni tó jù lọ́wọ́ mẹ́jọ wẹ̀ ni ya owó rẹ̀ àtọwọ́ dání àtọwọ́ àwọn kan wọ́n ni tó rí individually táwọn èèyàn mọ̀ sí ẹni wọ́n bí nílé ọmọ ẹwà náà ní agbóyà jẹ́ ní lé oúnjẹ rọrùn mú ní ó rọrùn àwọn èèyàn ṣe tí ó kàn 1 fún mẹ́fà lọ́dún kan máa gbà padà fún ẹ̀yáwó òṣèré àníyàn ó wá kù kí wọ́n wá jẹ́ cooperative mo rẹ̀ fẹ́ ó kù kó jẹ́ cooperative ó kù kí èèyàn kan yẹn wọ́n wá ní kúnra kan jẹ́ bí mẹ́wàá àbògún ní wọ́n tó wá mílíọ̀n lẹ̀ kó wá jẹ́ káwọn máa sí yọ lọ káwọn wá mọ́nítọ̀ ìdí wọ́n yá pé àmọ̀ ọmọ mọ́nítọ̀ okòrò mẹ́ta àwọn ọmọ ojúgbò títí owó lóbi kan ìlòmí lẹ́yìn ìgbà tí ọba lè mọ níṣẹ́ ilé àti náà yàrá lówó nítorí ọlọ́run ẹ̀dá kò ló lè mẹ́ tó jẹ́ pé ọlọ́run bá la ìlànà kan kalẹ̀ àtúntò rárá ẹ̀fìtọ́ ọlọ́run lẹ̀ àwọn náà gbọ́n alẹ́ kọ̀ owó tí wọ́n yá àyàn kò sí ìkíláàsì níbẹ̀ nínú cooperative torí pé tí wọ́n yá àyàn nítorí pé wọ́n yá ẹnìkan tiẹ̀ náà òun ló fà á òun ní sì fi máa le téèyàn bá ṣubú níbi irú òwò yẹn ó kún lọ́rùn débi pé òun ní ọ̀sà tó fi kó nínú ó ṣẹlẹ̀ bí àbí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó bá dé lọ́nà ti ṣẹ̀rí àní èèyàn ní kúrò nílùú tó bá wọn tó rí aná wọ́n mọ̀ pé kéèké kà wọ́n pé kéèké tó lè wọ́n mọ̀ kéèké tó kùrọ̀ àwọn máa bó ti lọ ọlọ́run tó kẹ́rẹ́ àpé ni lọ́lọ́run fi tọrú sọ́ọ̀bù bá kọ́ra pé irú owó bẹ́ẹ̀ ẹ lọ́rùn èèyàn yẹn lára ìlà mẹ́sàrọ̀ ìgbàdára ó tẹ̀ wọ́n tó dèrò oyin lágbàdà kódà irú àwọn àwùjọ bẹ́ẹ̀ tí wọ́n máa yára lórí torí tọ́lọ́run bẹ́ẹ̀ wọ́n tún gbé tú mílíọ̀nù ìfún kò ní sálọ̀ bí kan ìgbé sáírọ̀ ló mọ̀ gbé ẹ dákun ìbéèrè ní pé kí ló lé lẹ̀ kí ló lé lẹ̀ èèyàn tó kúrò sí mọ́ ẹnì kejì ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ kọ́ rẹ̀ rẹ̀ o àkànrí pé wọ́n ṣe lẹ́gbẹ́ ni àdérí tí wọ́n ṣe ní cooperative ni gbogbo cooperative wọn bẹ ní ìlú ní Ọ̀yọ́ state àti Lagos state àti ilẹ̀ àti gbogbo ẹ̀ ẹ fún mi lẹ́yìn kan tó dàbẹ̀ jẹ́ màá fẹ́ mọ́ ṣèwádìí àní àwọn èèyàn kan pè nígbà kan mo lọ ṣèdá lẹ́kọ̀ọ́ tó jẹ mọ́ báyìí fún wọn eléyìí tẹ́lẹ̀ ń ṣe iná kò bá tọ́lọ́run mọ́ o gbogbo omi tí mo ti ń sọ bí wọ́n bá ka kalẹ̀ àbí wọ́n bá sọ kéfẹ́ẹ̀tì lókù tí ó bá yá nọ́mbà tó fi ní ti ẹ̀rí pé kó náà nígbà táwọn bẹ̀rẹ̀ ajímọ́tì náà wá ti wá síbẹ̀ kí a mọ̀ wí bẹ̀ ṣé ẹ̀sìn ọlọ́run tẹ̀lé ọlọ́run tó yí padà ní bí mo ti ń sọ láyé níjọbí mo ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ṣẹ̀dá ọlọ́run ò yí padà àwọn òsì ní ibi tó ti yí padà kò sẹ́ni tó lọ́n gbé lọ́wọ́ tó yí padà lójú ẹ̀ kò sí mọ́ kò sí láyé mọ́ ẹni tó èyí tó tún sẹ́pẹ́rẹ́ tó dàbí owó ẹ̀ ní pé tó tẹ́ bá tó pé àwùjọ kan wà o táwọn èèyàn kan mọ báyàn mọ́nítọ̀ owó tó dá o nígbà tó rọ́gbé tó ń bá dá tọ́wọ́ ara wọn ó kùn náà tó yẹ pé ń pàtó wá dá tán ọwá dá ten thousand lóṣù méjìlá ọwá dé one hundred twenty thousand one hundred twenty thousand náà làwọn akókò tó yẹ pé owó ẹ̀ gangan náà ni eléyìí náà kò tún fi tó burú mẹ́rọ wọ́n kàn bá mi pamọ́ báwọn eléyìí bá gbọ́wọ́ pé à ń bọ́ mójútó kan jáde ẹ̀fọ́ lẹ́yìn lọ́kọ̀ gbogbo owó ẹ̀ náà ló bá ọ̀nà kan tó nù kí ni kan yà lọ́wọ́ wọ́n bá mójútó pé tó bá ń bẹ lọ́wọ́ ara rẹ̀ kọ́ bá kúkú náà ni oríṣiríṣi ọ̀nà yẹn wọ́n bẹ̀rẹ̀ ìṣẹ̀lá kan là kalẹ̀ ó kàn yà síbẹ̀ yẹn ni ṣùgbọ́n ìdí ń bí kí ọlọ́run bí ẹ ń bá àyà àti ká mọ̀ sọ pé àjá òun lè gbà mọ́ à ah, subhanallah subhanallah àbíkẹ́ bá sọ pé ọ̀rọ̀ àbò òsínú àti ẹ̀bá tó bọ́nà wọ̀ sínú àdúrà ń gbà wò àmọ́ díẹ̀ mo tí ó rọ̀ mọ́ tá à ń kà wa létí òun ni ká mọ̀ tẹ̀lé o ká sì mójú tó wọn dáadáa nínú rẹ̀ òun náà ni wípé èèyàn tí bá ń bẹ ọlọ́run láwùjọ tá a fi ń bẹ lọ́nà náà fẹ́ká ju àwùgbà ẹ má wò oníṣẹ́ láàbírìn ẹ sì mọ́ fọwọ́ bo aláboró ìjọba ń fọwọ́ bo aláboró àwọn èèyàn láàrin ara wa a ń jọwọ́ bo aláburú ẹnìkan ń wípé ó dájọba padà fún Yorùbá wọn dá padà ní tẹ́ ẹmọ sábà fi tẹ́lẹ̀ ìlú sọ pé kí mọ̀ ṣe ìjọba ní ìdí ń bọ̀ yìí ó ní sàn pé ní ìwà kan ó láwọn nǹkan tí ń ló ṣe tọrọ mọ̀ ìyá ó ní ọ̀rọ̀ àwọn yóò bọ́ sọ pé áà ah, ah, níbo ló ti rówó wọn ẹ̀lẹ̀ máa wọ pé kìí ṣe ìfẹ́ ó ní ọ̀rọ̀ ó tàlẹ́jì ara wọn wọn ò ní gbà pé gbogbo owó yẹn lọ wọn ò ní gbà gbogbo fẹ́rì tí àdámọ́ bá rí bẹ́ẹ̀ ẹ̀sìn fẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ní sọ́ọ̀ lè bòyá òun láti rí

àmọ́ mò púpọ̀ jù àmọ́ gbà pé ti báwa kọ́ la dé ti báwa kọ́ la wù wáyé ti báwa kọ́ la dáná àwọn èèyàn wọn amúrò bu ọ̀daràn kí jẹ́ ká ju àgbà wọ̀ bó ti wà náà alukoran àti sinmi alájú ní ìsọlọ́lọ́ ọ̀gára sálà ẹ̀dá kan já ìsìn fún yẹn padà ẹ̀dá máa bẹ lọ́wọ́ lọ́kùn ká máa bẹ lọ́wọ́ bá lóru ká sì máa tẹ̀lé àwọn ọmọdé ẹ̀kún dájú àfihàn dà ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí ọ̀rọ̀ ara wa fún ara wa lọ́mọ àti nírọ̀ jálẹ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè wọn náà bá ti lọ́rùn jálẹ̀ ó lè dá kọjá ìlú ìwúfẹ́ wọn yẹn tó gbọ́dọ̀ ṣẹ́rẹ́ ọlọ́run bá ń tọ́ mo bèèrè béèrè kan jọ ní pé ilé ìlú èbò dáa ni ilé ìbò dáa ẹnu tó tọ̀ iná ò lọ wọ́n sì la bíbì kò tó tó bá dá ẹ̀sùn láti ìròyìn wọn ẹ̀sùn láti ìròyìn àwùjọ tó bá dá ẹnu wọn bá ní tó burú lẹ́yìn náà láwùjọ bíi tí ẹ̀rọ ti fi wọ́n díyàn ní wọ́n pààyàn nǹkan wọn àjẹ àjẹ àmú ìtẹ́ra lónìí lẹ́gbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìtẹ́ra ní monday price mi ní ní sunday price mi ní ní tuesday lójoojúmọ́ ló lè tàwà ìtàgbọ́pá òjò yóò dá nìyẹn tí ò bá ti bo yẹn ń bẹ̀ báyìí ò tó iná ẹmọ̀ gbogbo nàìjíríà dáa náà lẹ́mọ̀ rí kó dá ìlú dá tó gbé ẹ̀fẹ̀ wọn ṣàkọ́ olùmárì ìrìnà ájìlì tàà ọ̀jọ̀gbọ́n kan ní orí ibú òrọ̀mọ̀ èèyàn wá ń pe tó tóbi tó bá tó yẹ pé bó bá ti yó ayé ti dáàrùn tébí bá pa yóò dámọ́ nìyẹn tí wọ́n ronú pa ẹ̀sìn ọlọ́ọ̀bá rárá tó lè gbèrú ní wọ́n tẹ̀ lò tẹ̀lé ọlọ́ọ̀bá lórí ilẹ̀ wọ́n ronú pa yẹn àbí pé ayé ah, ti pa wá allahumma inna وشكر تعود عبادتك اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون